أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم كان أبرارا مثلهما فيما ńlá mà ní dókítà tá a máa ń lọ ń sábà lánàá àyèmáyé malaria tó sàwọn èèyàn lánàá tí ó jẹ́ wípé dókítà yìí náà òun ló fi ìmọ̀tọ́lọ́wọ́n ọba ẹ̀lẹ́kẹ́ ọlábùn ló fi ṣe ìwòsàn fáwọn ènìyàn nù màlẹ́ríà tẹ́ ṣe wọ́n tó wá dé pé ńgbà tí màlẹ́ríà wá ṣe òun náà lónìí kò rí bí yọra rẹ̀ kó nú àìsàn yìí máa ní tọ̀ bí ibi yàmú tù kí ló dé tá a fi gbọ́ pé àwọn dókítà náà ń kú ó wá yà wá lẹ́nu pé ńgbà tá a wá ṣèbéèrè pé irú ikú wo ni ó pa dókítà wọn wọ́n ní táífọ́ọ̀dù náà ló pa sí mọ̀ pé nìkan lánàá táífọ́ọ̀dù ó ṣe é gan ó ṣe é bíi kó pa dókítà ọlọ́run bá fi ṣe sábà bíi àìkú rẹ̀ má lè tọ́ bí ibi ìyàmútù dókítà ilẹ̀ sí kọ̀díkà náà àbẹ̀rọ àmì ìfìlànà òfin máa bọ́ kọ̀díkà náà àbẹ̀rọ àmì ìfìlànà oògùn yìí òun náà ti fi ṣe ìwòsàn fáwọn èèyàn kan lánàá ọlọ́run wá ní tóun fi ṣe ìwòsàn fáwọn èèyàn irú rẹ̀ wá ṣẹlẹ̀ sóun kò wá rí sí fúnra rẹ̀ nta fẹ́ kóye wa ni pé má tẹ̀lé mùdáwí wálé mùdáwá wálé rè jẹlẹbẹ dàwá àwùbá àwùwá má ní tàlmùdáwí dókítà ó kù. má tàlmùdáwí. àyèmáyé dókítà ló ti kú wálìmùdáwà ẹni a fi ìmọ̀ tí dókítà ní tààfi wòsàn náà ti kú. wàlẹ́rí. wàlẹ́rí jálábàjá wa ẹni lọ gbógun tí dókítà fi òyàn sàn wa ó náà ti kú àwọn bá ẹ̀hú ẹni tó gbowó lẹ̀ tó lọ fowó rẹ̀ rògùn tí dókítà fìdí ìwòsàn fẹ́ni tí ọlọ́run ní kó padà rí ìwòsàn sí fún òun náà kú wàmá ní ṣàrá ẹni fowó rẹ̀ ra ògùn náà kú bẹ́ni tó tó ògùn ṣe kú náà lẹ́ni tí ó ra ògùn ṣe kú. tí n fi ilé wa gbọ́dọ̀ wọn bá ọlá àkọọ́lẹ̀ kan tó kọ fún gbogbo ẹni tí ibà ti ń tẹ̀ àbí fún gbogbo nǹkan tí ibà ti ń tẹ̀ òní pé ní òkú wọn á jẹ́ kí tíyẹn bá ti wá kú tánà rẹ̀ ọ̀làwọ́ anna ìlànà ìlànà tó yẹ kìlá làkàlà ìmọ̀ òòlù. kọ́ni tí tiẹ̀ ń dùn mí kọ́ni tí ń bà mí nú jẹ́ kọ́ni tí ń bà mí lẹ́rù wàláwọ́ àná ìdámẹ́tínà tòmítínà tí o bá jẹ́ pé bó ṣe rí ni wípé gbogbo ẹni bá kú làápàtì láàánú ní kó bí máa wá kọjú nǹkan wàhálà míì mà tí gbogbo wàhálà tí yẹn bá láyé wàhálà èrò ń jẹjẹ àìró mímu àìríwọ̀ àìrílò àìrí ìgbésí ayé gidi gbé báyìí pé kò ju ayé nìkan náà lọ ni kò bá kéré kàkánà lèmọ́tà kàkánà lèmọ́tò rọ hàtà kò lè ṣàyè kò bá jẹ́ pé tí wọ́n máa ń sọ wípé ẹni tí kú nísìnyí ò bá jódòdó lóòótọ́ gbọ́dọ̀ ni wọ́n ń ta ẹni tí kú ò nísìnyí tí ẹ bá jẹ́ mùmìnì wọ́n dà kí ẹ bá jẹ́ mùmìnì gan kò túmọ̀ pé kú wá jẹ́ tinubu wàlákínà ìdánitìyà àti ìdánitìyà. ويسأل ربنا عن كل فعلنا ويسأل ربنا عن كل شيء ó padà tí wá rinlẹ̀ nínú tọ́lọ́run fi yé wa táwọn ànábì ọlọ́run fi rinlẹ̀ fún wa pé àná ìlà mọ́tínú méjìlá pé tá a bá ti kú bọ̀rín síná wọ́n padà ní ká máa sẹ̀mí padà sẹ̀mí padà ń ní padà wá jẹ́ pé èdè tó fà sáàfì máa tẹ̀mí padà ní pé wàyà sàálù rọ́bù náà àwọn kọ́ni. ìlànà ní kí àbùkù sílùú kùránì wà lọ́dún yìí ká sọ̀rọ̀ nípa bóòlù àlèkìyà àwọn ó ṣe rí bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ nípa báńkì àmọ́ sì rí ó ní bùkátà tí ká sọ̀rọ̀ nípa àwọn àkọ́kọ́ ojú ọ̀nà àwọn àkọ́kọ́ tóóru géètì ó kọ́kọ́ kàn kéèyàn tó dájú sí àmà oríṣiríṣi ibùdó pọ̀ ló pọ̀ èèyàn ó láǹfààní àti dídúró náà tí wọ́n ṣẹ́ẹ̀kì ìdíyàn ṣe láyé kálífì tó wá jẹ́ kéèyàn débẹ̀. ìmú ìsọ̀rọ̀ àlùkìyàmà kò túmọ̀ nípa àlùkìyàmà ti já fún wa o àbí nínú wá tí wọ́n á ń dọ̀kọ̀ aláàlọ́ báyìí yíyọ nǹkan ìṣòro rẹ̀ bó ti ẹ̀jẹ̀ tí tó wáyé kó dá wa lójú ni pé ká bá kú gbàrà báyìí àlùjẹ́ náà là ń lọ a a ti mọ ẹni ká wá pa wá akíra àbáyé náà kí ni ìgbádùn ti ẹ̀ ń dénú ayé báyìí mẹtí bí ń jẹ́ kíkú bẹ́ẹ̀rù ká ń bẹ̀rù kó ni pé à ń bẹ̀rù kó jẹ́ pé ká tún wá kó láyé kí à tún wá lọ kó kó sínú yàmí àìṣúọ̀ tí àlìkìyàmà tẹ̀yàn ń lọ òṣùọ̀ fún yà onímú wa bẹ̀rù làwọn anábì ọlọ́run ọba àdìkẹ́ ọlá ni wọn kì í sábà bẹ̀rù wọn nígbà tọ́lọ̀ ń bá ti dé kó yọ kí bíkẹ́ lọ́lẹ́ mímì àti tá à ń bọ́ lọ́wọ́ ọba lò bẹ́yìn náà lè kọ́ òfè wá bọ̀ ọ̀jà lábẹ́ ká ń bẹ̀rù pé ọlọ́run ọba ọba a tún máa tí ó máa tẹ̀wọ́n ọlọ́run ọba ọba olùkẹ́ni ó sì lè kẹ́ àwọn yìí ni tó fà tọ́pọ̀lọpọ̀ ọdún bẹ̀rù kú ṣùgbọ́n wọn níbi kásálàyé fún wa pélé síbẹ̀ láyé wa à ń bẹ ayé nítorí àlìkìyàmà àlìkìyàmà gẹ́gẹ́ nílé wa òun gẹ́gẹ́ la wá yé wa ṣe ọjà nípa ayé àlìkìyàmà nílé wá dá kásálàyé fún wa bó làlìkìyàmà kí ń jẹ́lé òun ṣe rí èló ni wọ́n ń dalé ń bẹ́ẹ̀ èló ni wọ́n rẹ́ǹtì ní mbẹ́ owó agirimẹ́ǹtì àtọ́wọ́ kọmíṣánná alùpùpù kéde yẹn ó sọ fún ìyẹn níbi àti màá kí yẹn bẹ̀rẹ̀ sí máa dá a kalẹ̀ pẹ̀lú ntẹ́yìn fi ń dà àwa pín àwọn àjòkó wa a pín lóríṣiríṣi àwọn ibùdókọ̀ tí yẹn ó dé tálùpùpù fi wá jẹ́ tìyàn abẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ àbí àbẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ lórí ikú nílẹ̀ kó náà ní àkọ́kọ́ ìgbésẹ̀ péye lálẹ́ ama pẹ̀lú gbọ́nà a padà gbé dénú àlìjànnátì wà náà rẹ̀ a sọ nígbẹ̀yìn àwọn àdánilẹ́kọ̀ọ́ wa lórí pé àlìjánà náà ní ilé gbogbo ẹni rẹ tí ń tọ́jú owó fún iná náà ní ilé gbogbo ẹni bú tí ń ṣe fẹ́ bu rẹ̀ fún láàrin pé yóò wà àlìjánà yóò wọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ bìkan pọ̀lọpọ̀ àwọn ibùdó lèyìn ó ti dúró lámìdí àtàlàyé fún wa níta wá fẹ́ kò ní ṣe ṣàlàyé fún wa lákọ̀ọ́kọ́ òun ni ká ṣàlàyé nípa àlìmáwò tí ń jẹ́ kú bóòlù ọlọ́run ti ṣàlàyé fún wa bóòlù anágbèrè muhammadu sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallama ti ṣàlàyé fún wa àwọn àbáyé ẹni tí ọba máa tún máa kú ẹni okú ní ìdàkejì pé yẹn sẹ̀lẹ̀ ni àti ní àkú làbí bẹ́ẹ̀ bí àwọn tí ò lè bẹ́ẹ̀ bí tàyè láyè kọ́ o látàrí pé gbogbo ohun tí ń bẹ lára èèyàn ní kánà sákànà tẹ̀wọ̀n ò lè dá má àwọn ti kú nù. lẹ́yìn wá lọ́wọ́ máa dáńtẹ̀ ní kú ẹ sọ fún mi pé kò ní lè jẹ kò ní lè gbésẹ̀ kò ní lè rẹ́rìn kò ní lè gbogbo ayọ́kàwà bákan ò náà ń tẹ̀lé kú torí àwọn àbá elédè àbáwọn àbá èsì tí wọ́n bá túkú fún wa wọ́n ní alimawutu na kíndò hayati wálé hayati na kíndò limawutu ìta ń pè ní ikú nìdàkejì ìmáàtẹ̀lẹ̀ níta ń sì ń pè ní sẹ̀mí nìdàkejì kéèyàn òkú ó jẹ́ pé àwọn àmì ò ní alimawutu dídùn hayati títà ń pè ní kú ní ìdàkejì péyàn ń bẹ láyé àmì àti ní àlùmọ́wòtú dídùn sùkúùn títà ń pè ní kú ní ìdàkejì pé àní àlàyáàtì dídùn sùkúùn wàlùmọ́wòtú wà sùkúùn títà ń pè ní kú ní pé èèyàn fara balẹ̀ kò rọ́wọ́ gbé mọ́ kò rẹ́sẹ̀ gbé mọ́ ń bẹnu hadith fún mùsùlùmí ọkọ̀ fún Abu Talha nígbà tí ọmọ rẹ̀ kú ọmọ tó rẹ̀ ọkọ sì mọ̀ kó rẹ̀ ọmọ kó tó kò lé mọ̀tọ́ mọ wá ọkọ wá dé tó wá bí èdè kó lára ọmọ tí ó rẹ̀ ó ní kánà áfíríkánà ní màkàdì yàní pé ara rẹ̀ ti balẹ̀ ju tẹ́lẹ̀ lọ ó ti kú gbogbo tí ọwọ́ ọwọ́ àwọn tó sàkánà ó tó sàkánà ẹsẹ̀ ti sàkánà túmọ̀ rẹ̀ ń pọ́ni pé kò lè dé nǹkan kan máa ẹni tí ò bá lè rójú gbé má kódà kò lè rí nǹkan kan gbé lára rẹ̀ má òun ni kó ń tọ̀tọ̀. ilé ẹ̀sùn ìpínlẹ̀ pé ìyàwó nù èmi. àwọn abáyá ní sì ní sẹ́ńpè ní ikú ó ní ìpè tọ́lárù tààlùkè owó ìbìdì bá dání. kí ẹ̀mí kó já àsopọ̀ tí ń bẹ láàrin òun àtàrà. torí sẹ́ńpè lẹ́yìn ní ẹ̀mí àtàrà nígbà tẹ́mi bá ti wá jáde já àjọṣe pọ̀ sí mi láàrin òun àtara ó ń lọ sí kó fi ilẹ̀ ìwá já àjọṣe pọ̀ sí mi láàrin ẹ̀mí àtara tá a tèlé kú kò ní gé láyéláyé yóò kà ń dá fúnpa díẹ̀ ẹ̀mí ó kà ń kú lára díẹ̀ tó lè padà wá padà wá ní ààbò nígbà mi fi yẹn bá dẹ́kun gbà mí tí dẹ́kun náà ẹ̀mí kà ń sákò lára náà gbogbo tí ń jẹ́ ní ṣe fẹ́ láàrin ara rẹ̀ dákú ni kò sẹ́mọ̀ sẹ́ni bá ti kú lára ara tí gbogbo tí ẹ̀mí ní ń bá ara ti kò sí má wọn ò ló ń tọ̀ kọ oṣù. ẹ̀rọ ti kú nínú òfin ẹ̀sìn ọlọ́mọ àti nínú àkọ́lé ẹ̀sìn ọlọ́mọ àwọn àfáà ní mọ́tà ikú méjì a sì ní àlìmọ́wó dájú olùkòdòrá ikú ńláńlá ẹ̀rọ bí àlìmọ́wó dájú olùkòdòrá tá a pè ní kú kékeré gbogbo wa là ń kú lójoojúmọ́ ó là ń pè lóru oorun ẹni yorùbá máa ń dá ń pè lóru ẹni náà ní pé gbàtọ́ sùn tọ́ ọ̀mọ́ sí mẹlẹ́gbẹ̀rẹ́ náà kí wọ́n sàkà gbogbo àkọlẹ̀ tí wọ́n kó gbogbo tí ń bẹ lákọlẹ̀ ní owó ọ̀sìn bàbá gbogbo tí ń jẹ́ tí ń ṣiṣẹ́ ọlọ́run bá lọ́sì pé kú lóhun ọlọ́run bá ní aláwọ̀ ọ̀rọ̀ ìlànà ìyẹ́ta wa bá kò dé lẹ́yìn ọ̀yá ẹ̀dá mi máa jà wá tó dé nàrà rẹ̀ tó má yà bọ̀ á kò lọ sí ní. ọlọ́run wà lẹ́yìn ìyẹ́ta wa bá kó mi lẹ́yìn òun ọlọ́run gbọ́ bá tó máa ń pa yín ní gbogbo òru kò lẹ́yìn kan tí ò kú ní. ẹ bá lẹ́yìn kan kú ní kí n tẹ̀ mú. òun ti mú ọkọ àbíkọ́ kò sẹ́ni kan tí ń bẹ láyé tí ò ní kí ìkórí pépé àárín ma tí ó máa bẹ láyé tí ó máa sùn gbogbo ẹni bá ti ń sùn ló ti kú ìgbọ́n kú tí ń kú à ń pè ní kú minor death ikú tí ò tí jí náà kú yáyá ọlọ́run àìsàn lẹ́yìn ni ọlọ́run ọba nàhárì ó sì máa ń tẹ́ wọn wá ara ẹni lọ́dọ̀ tó máyà bọ̀ àtò ọlọ́run bá yẹn náà ni ó padà wá gbé e dìde. inú ayà mi ọlọ́run bá ní ọ̀pọ̀ àwọn ìyàtọ̀ fún ọlọ́run ọba lọ́ba tó máa ń ta gbogbo àwọn ẹ̀mí nígbà tá a bá sùn lẹ́ni kí nàná ó fi hà. wàlẹ̀ sílẹ̀ àmì bákan náà ọlọ́run ọba náà ó lọ pẹ̀ mí tó sùn tí ojú oorun rẹ̀ ò gbé e lójú kúrò ní jìnnà ẹlòmíín bẹ tó bá sùn àtòjú oorun ni ó ti gbá bẹ̀ ojú kú àdúrà ọlọ́run mẹ́jà ojú oorun lójú tọ́lọ̀ bá kọ́ ọmọdé wọn torí ẹni bẹ́ẹ̀ ní àdúrà táyà máa ń ṣe táyà bá fẹ́ sùn síbi síbi kà lọ́hùn náà wọ́n bá wà وبك أرفعهم فإن ها؟ فإن أمسكتها فاحفظها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادة الصالحين يلا وبعد فلوقا إن مبين أبان دولة نكي مبين mo sì mọ̀ pé mo lè kú báyìí kí n sùn báyìí kí n má padà wáyé mọ́. ọlọ́mọba tó bá kára rà rí pé bí n lẹ́sùn yìí padà wá ọlọ́run mi rárá. ọlọ́mọba kára kójú oorun èmi ó gbà dojú sọ bọ́ àwọn ń bí mi pé ẹni bá sùn náà ẹni tó kú mọ́júwó ohun téèyàn bá wá ń sùn àbí ohun téèyàn kú lásìkò péèyàn ń sùn ẹni tí wọ́n ń pè ní àìmáwó tẹ́tù sùnrọ́ àbí àìlèwọ̀fà tó sùnrọ́ ikú kékeré èyí tẹ̀ bá wá kú tí a jí tí ò tẹ́ jí mọ́ta wá lọ bó mánú yẹpẹ̀ ó là ń pè ní ní ikú ńlá. ń tẹ́ tí gbọ́dọ̀ bí rẹ̀ lábẹ́ tá à ń sọ̀rọ̀ kú òní pé káàmà wípé alima òtòrò àtìmọ̀ ìlànà mọ́ wọn kò fi ikú ṣe yẹ̀yẹ́ ọ̀bìnrin ó ti wá fún ọ̀bìnrin ẹ̀wọ̀n ní kún tiẹ̀ olùbọ̀dá wọn àfẹ̀bẹ̀ rí tí wọ́n wíṣà náà lè kọ́ ọ̀kúrẹ́nu ni ọ̀kùnrin náà ti kú tó fi wá nábì sọ̀rọ̀ ẹ̀kìnrin alẹ́kọ̀ọ́ mi yà lọ́dún mọ́lẹ̀ ìnáfẹ́ máa yẹ ìfọ́n wọ̀nyí ìnáwó máa yẹ صلى الله عليه إنك ستموت وإنهم سيموتون pé ìwọ òkú àwọn náà òkú kéṣe kú kéṣe ebú pé kọ́lá ọba ti wí fún alọ́pọ̀lọpọ̀ pé kó lù sẹ́yìn náà á lè wọ ọ̀nà èyí náà wà sí àwọn làwọn olùsọ̀rọ̀ wà nílẹ̀ ní nítorí ìdáyọ̀ pé kó lù sẹ́yìn gbogbo tí bá ti ń bẹ á lè kó ní ó pa àwọn ní òun sí má ìlà wàjẹ́ àwọn. àti gbangba wájú ọlọ́run ọba nìkan ni o òní sàrọ̀ lẹ́wọ́ lè ṣókè ọlọ́run ọba bàbá olùpàtẹ wàyí lè ní tí ó gbọ́dọ̀ ni àtọ̀rẹ́ ọmọdé àtàgbàlagbà ẹ padà bàbá ọlọ́run ọba àlejò ọ̀la kólú mọ̀nà àlẹ́ ìrìn àbá gbogbo ń ti mẹ́lò ìlẹ́lẹ̀ fáán gbogbo wọn ni ó padà wá tán ọ̀yàbọ̀ inú àyà mi kó lò náà fi hàn nípa ìtọ́jú wọn wà ìdàmà tí wọ́n fà wọn ojú rọ̀ záàdì kọ́tù lùmáwùtì òun ni ó tọ̀ fún o wọ́n yín náà tó wọ́n fà wọ́n náà ló rà fún ìyàwó balùwẹ̀ ya àtẹni tó fẹ́ dáadáa àtẹni tí ò rí dáadáa láyé ẹ̀tọ́ dáadáa ní ó gbà àtẹni abú náà ní ó gbà bàbá mi ò fún mi rà á lè nà ẹni ọlọ́run bá ní kó jìnnà síná tá a gbé jìnnà síná tó ń wọ̀ wọ́n náà wọ́n ò lè fi lọ́ọ́ jà إما أن تكون من أهل النار وإما أن تكون من أهل الجنة تأمل ما تسمعه صار وقول نونا إجتماع يعني إلى الجنة إن بعد قلب يقول نونا وهو في الجنة تأمل ما الجنة أقرب أن تكون جميعا لله pé kò sí nǹkan kan anáfì wò náà má kò sódò mìíní àlùmágbó pé kò sí sẹ́ńpè láyé àfa abilé ìtẹnijẹ ìpè nǹkan tí ò tóbi ní gbogbobi ìpè nǹkan yẹyẹ ní nǹkan dáadáa òní ti dáyé tó ní pé tó bá yẹ káwọn tó bá yẹ káwọn ẹ̀ka ń bẹ tí ó là tí ò ní wú ni àwọn ànábì ọ̀dọ́ ọ̀nà yẹ kí wọ́n kú tọ́lọ́mọba fi àìkú tí ó bá fi táwọn àkẹ́rẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ní.

إنك ميت إنك ستموت تبقى لفاعل مكون معناه معنى المضارع ìtumọ̀ tí fáìlì yìí máa ń tún náà nìtumọ̀ mọ̀dọ́rí torí ẹ̀nẹ́bí iná kàmá yìí kan ọ̀pàdà kú. àwọn náà tí wọ́n ń ti kú dẹ́rù bà ọ́ àwọn náà padà kú tó máa ń tẹ̀kùn ìyàwó máa ń gbé àgbà tó yẹ nígbà wọn. tọkítọ́sì múnà ẹ padà wá jẹni tẹ́ máa wá bá yàrá ìjà lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá pé a lè mọ̀ bóyá wọ́n lọ tiẹ̀ wá náà ìjà wọn náà ìjà. Níbi mẹ́nu ayé mi lọ́dọ̀ àwọn sọ́kàn náà lè pé wà má jẹ àná ìbáṣà lè mú ní bàbá ìgbàlẹ̀ owó ìjà. àbá kó àkọọ́lẹ̀ ẹnìkan ò ní kú lọ́mọ wa bẹ̀gbẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ nìkankan. tó ya nábì kú ń fi kú ń dẹ́rù bá lọ́wọ́ wọn tí ó wà ní à èmi tẹ̀mí kọ́ o anábì náà ìlú òkúlù ṣùgbọ́n èmi ò tí kú ìsì náà anábì ní èkú sáájú ẹ̀lòmí bẹ́ẹ̀ lómi nu wọn náà ti kú sáájú ànájú lọ́pọ̀ sí kì í ṣe alẹ́ kò ní kẹ́mìkà kú sáájú ẹ̀nìkà torí ẹ̀ka lọ́wọ́ rẹ̀ lẹ́sìn ní pé tí àìkú bá jẹ́ yìí tó bá jọ́lá tó bá jẹ́ àǹfààní tó bá jórí ayé ni àwọn ànábì lọ́kọ̀ ẹ̀kọ́ àwọn ti wá kú ìwọ náà máa rí jẹ o ó jẹ́ kí n bẹnu hadith èyí tó fẹsẹ̀ ní ìlẹ̀ wípé anabi ní a'udhu bi'izzatika alladhi la ilaha illa anta alladhi la yamutu wal insu wal jinnu anabi ní wá sọ̀rọ̀ pẹ̀lú títóbi ẹ̀gẹ́ ọlọ́mọ ọba àdìkẹ́ ọlá ìwà àbájọ́ pé kò sóhun dọ́sẹ̀ fún kan ìrẹ̀wà tó fẹ́ ṣe láyà ọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ ìlú wáyé jí mú ìyàwó tó ìyẹn àjàlẹ̀jẹ̀ ní òkú tó wọ́n. bákan náà ló ń ṣe ánúmọ̀ nínú ọ̀lànà mi kú ànàmú lẹ́yìnlẹ́ lọ́wọ́sí ájàlọ́ mọ̀hájàdé kò sásìkò kan tó yá èèyàn ní ti kú ọ̀rọ̀ ìdíwáwọ́ ẹ̀ ti yẹ kẹ́ni bọ̀dì bá kú ìlú ìtújẹ́ sọ̀kọ́ lọ́wọ́ táwa ní á okú láyè kí ìpè ọjọ́ ní sọ́kùsọ ìmọ̀ àbùkẹ́ nìkan kú láyè pé ọjọ́ ó ní táwa rò bíi pé ọmọdé ò kí ń kú ọ̀dọ́ ò kí ń kú arúgbó nìkan ní màmá ń kú àwọn tí kọ́ ní ọmọdé kú ọ̀dọ́ kú àmọ́ wa ní á okú kọ́ lọ́jọ́ tó dé ìsọkùsọ kò kú kọ́ lọ́jọ́ tó dé ọlọ́jọ́ tiẹ̀ náà dé lóbi kú ọlọ́wọ́n olùkọ́ kéèyàn dàgbẹ́ nìkan ló pẹ́ nìkan nígbà tí àtúntò lè ti tó táwọn wá dà mú káàkiri gá ọ̀sùn lọ́pàá tó wá pa olùkọ́lùpàá náà ó lè gbégbé tẹ̀ ó lè láwọn nǹkan tó tó náà gbé lóòótọ́ láti mú tọ̀hún fún àyàmáyé ni tí wọ́n gbérù gbèsè ọ̀hún ní lórí tí o àyàmáyé tí wọ́n yìí máa tí o kéé ti láyé sábẹ́ láyé bá àyàmáyé tó láyé tí a tó kù fún pẹ̀lú bàtà nítorí kí náà káyè náà máa mà ní gbé gbogbo ẹni lọ́mọdé lọ́jà nígbà tètè nígbà màrí ìgbà tọ́lọ̀ wọn bá kọ pé ní òkú lówó kò sí ní ẹni kan ọ̀sán lọ́gbà ìgbà tó kó ìdàgbé wọn fàyè ń gbàmú òkú lára èèwọ̀n tó ìlú wọn á òun gbà mú tọ́lọ̀ máa ti kọ wípé àdúgbà ibi tí tó sá lọ fọ́ọ̀n sáfùkùn lọ́ọ̀dì wá pàdé kò jẹ kó lẹ́yìn ọ̀dà ẹ̀ẹ́dì lè kú kọ́kẹ́kọ́ dé ẹ̀ẹ́dì lè lé ẹ̀ẹ́dì kúkú pàtàkọ́bá dé tí gbogbo omi tí ẹ̀ bá sá lọ gbogbo omi tí ẹ̀ bá wà áyínà máa tẹ̀ fúnú ibikíbi tí ẹ̀ bá ń bẹ yóò lórí ìfowó ìmọ̀ òtù ikú ó ti lépa báyìí wà lọ́wọ́ kò tó bí ìbò jẹ́ ẹ̀mú ọ̀dà tẹ fáwọn alẹ́ kó ga sókè ga sókè kó ga sókè kẹwàá lọ sọ́sùn mọ́ pé kí wọ́n lè ń sáfà ẹni bá ibẹ̀ náà ní kó jọ báyìí. pípẹ́ lọ́nà nígbà mọ́kọ́ ọ̀dọ́ àlọ́ náà àtàlẹ́ náà kó bọ́ ìlú àárò dáwà náà. ẹnìkan ò sí ada. sáájú ẹnìkan ń padà sọ wájú. ní ìlú pa náà àgbà mi àwọn yìí wọ́n ń pè lọ́mọdé ọkùnrin àdúrà náà ní ọlọ́wọ́ sì gbà tọ́lọ́mọ bá kọ́ fún ọgbọ́ kékeré ọlọ́mọ yìí kábàá mi kú nísìnyí ní àdúrà mi ọlọ́mọ bẹ́ẹ̀ kí bàbá mi kí wọ́n dàgbà kí wọ́n àdúrà mi a lè máa ṣe gbàdúrà fún àti kádàgà bá ti fi máa wá bára wọn jà kádàgà ó ṣáájú rẹ ní ẹjọ́ kan ìyàwó tó lọ́wọ́ bá àti ọlọ́wọ́ àbí ìdá nípa ní sùdíà ní wọ́n ń اللهم أمتعني بزوجي رسول الله قل يا الله بارك على مبيع لكن يريد الدادو ẹni tí ń yẹ ọkọ mi ò lè ṣe ọlọ́run ní gbádùn wọn dáadáa wá bí abi àbí sùfìà lẹ́kìn ní ní gbádùn bàbá mi tí ń yẹ àbí sùfìà dáadáa wá bí àfi mọ̀ àwíyà ọmọ náà mi tí ń yẹ mọ̀ àwíyà lẹ́kìn ní àbí sùfìà dáadáa yẹ kí ẹni gbádùn rẹ̀ dáadáa ó sọ̀rọ̀ báyìí. Anábì tó ti wẹ̀ fàkọ́ rẹ̀ tó ti sọ wọn ní àdúgbò rẹ̀. Anábì wa ní sọ wípé làkọ́sà ẹ̀sán lọ ọbẹ̀ ọlọ́run lè ẹ̀jẹ̀ ní ma tó ń gbàjẹ́. Muhammad dọ̀ ní kọ́nà ní kọ́ gbádùn wọn àti wọn rẹ̀ ti ń bẹ kí wọ́n náà gbàgbọ́. Àdìgbò tí ó wọ́n lọ́dún wà á dáàbò máa dùn rẹ̀ ó dà àsìkò jọ ẹgbẹ́ tí ó kù ó bà ká ń lé kò báyìí wà á rẹ̀ bẹ́ẹ̀ kí n bá kó so nà ó dà tí ó jẹ kó tó kú ọlọ́run ti pín kó lè jẹ tiẹ̀ má tiẹ̀ o wọn ò sì fi jẹ tiẹ̀ má tiẹ̀ tòlìpìnrin lẹ́yìn àìjì lọ́wọ́ ṣẹ́yìn á ní kábìlì ọlọ́run àbúrò ní tètè ṣèkìlẹ̀ lọ́wọ́ àgbà àgbèjọ aláwọ̀ ẹ̀dẹ̀gá ẹni tí ó kù ní twenty nineteen kò ní kú ní ti kí ni o kódà kó tó ọ̀rọ̀ kó ẹ̀rọ kó tó náà kọjá ẹni tó tó lọ́wọ́ àgbẹ̀lá kó tó ogun tí ó mú ọlọ́wọ́ bá àgbèjọ alábínú ọlọ́wọ́ nínú ọlọ́wọ́ kò tó kò níta nítorí wípé ìgbà tó kò ti yá láàrín táwọn tó lórí nítorí wọn ní báwọn àdébẹ̀rẹ̀ wọn lórí pé ó ń ìyá ọlọ́run ní kí ní kéèkì ká ìta ẹ̀sìn ìyá kọ́ ìyá tí ó jẹ yín nígbà tí ó jẹ yín ẹ máa ṣe o. torí ẹ̀ ń ta akẹ́kọ̀ọ́ yìí lẹ́nu pé ìgbà tí yóò kú ìgbà tí yóò mà ní wọ́n pè wọ́n sí màjìmóòlù lẹ́nà àsìkò tó ní kálukú kó àgbà ṣùgbọ́n agbọ́dọ̀ wọn ti pè é. sọlọ́mọ ẹ̀ ń lọ́wọ́ màfá tí ìwé lọ́wọ́ ìdè láyé àlẹ́ àmọ́ ha àbúwà àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ́ náà àwọn kọ́kọ́rọ́ ìmọ̀ tó ta mọ́tẹ́lẹ̀ mi ò mọ àbọ̀ ọlọ́run ọwọ́ ọlọ́run nìyá ni bàbá wọn nà bẹ́ẹ̀ inú ayà mi nígbà ìlú máa ìnáwó àgbà owó ìlú sáà ọyún náà ti lè lọ ìgbà ọyà ẹlẹ́mu máa fi lọ àbọ̀lá mi bàbá akẹ́kọ̀ọ́ yìí náà sọ̀rọ̀ máa lọ. ní mà nípa kéèyàn máa rọ àlá ọlọ́pàá àti ọlọ́pàá yìí mà kéèyàn bá tún fún wọn lága lórí bàtàbàtà bàtà lọ́la bá ní kọ́lá bá bá wà nínú ilé ìwòsàn ìwòsàn náà wà bá kàlẹ́ ṣe ni wọ́n ti tún sọ pé àtúntò máa kọ́ lórí ẹ̀jẹ̀ tó rẹ̀ ní ọlọ́pàá ló ń sábà kórìí bẹ́ẹ̀ nínú àwọn ọlọ́pàá ìwé ìbàdàn. wọ́n ní lọ́jọ́ kẹ́ àwọn tí wọ́n lọ́la ní wọ́n lọ́la mọ̀ ẹni ó lè fẹ́ fọ́tún sí pé ọ̀dọ́ ló wọ̀lọ́ máa ń pàwọn ẹni tó yẹ kọ́ tí wọ́n yẹ information nípa lónìí tó kú tèmi ó wá fi ọ̀pọ̀ tí ó fi tèmi lọ́wọ́ ẹ̀ pé ọjọ́ lọ́wọ́ ẹni mọ́lá bọ́ọ̀lù wọn wà lọ́wọ́ tó báyìí. tó ń bẹ̀rẹ̀ pé kí ni five years ní àbí five thousand ọlọ́wọ́ wá ń dààmú káàkiri dààmú káàkiri àwọn tí mo kí n bá bẹ̀rẹ̀ gan-an lọ́rọ̀ yìí gan ó bẹ̀rẹ̀ pé ju kí n bèrè lọ. ṣé kí ikú báyìí ló ń yí ó dájú kí ẹ ti máa ń rí ìlú gbogbo kú yẹ́sùn ní ẹ sọ̀rọ̀ pé tí ń sọ ní pé ìmá lọ́sìn yóò pè ní yóòbá méjì máa ń báyìí èmi ní òun mọ ọjọ́ tí ń lọ pẹ̀lú tí ń pa ọlọ́run yóò ní ìdẹ́lẹ́ tí wàá tún lọ bábà yìí torí ìmá ìjọ tí yóò kù wà tí yóò kù lẹ́nu ìran ìmọ̀ márùn-ún ẹ̀jẹ̀ kan wà á lọ́wọ́ àfọlọ́pọ̀ ọ̀yọ́ náà ti lọ lọ́pàá ìfà kì í ṣe gbogbo òjò tó sún yára èyí tí ó wà fún èyí tó sún ní òjò ọlọ́run mà wẹ́dà mọ káàdì káàdì lọ́wọ́ ṣiṣẹ́ kí ló ṣe sẹ́dọ̀ lóko nípa tàbí ìgbìlọ́sí bá tó sí ẹni tó ṣe pé òun tó ní uk wọ́n sì padà wá pé wá sí ìlú wọn náà nígbà tí wọ́n wọ uk tí wọ́n fún wọn. eléyìí kọ́ àwọn kàjá ní kìlí ayé ẹ̀rí tí ìrírí ayé fún wọn lábẹ́lẹ́ yìí ó kọ́ ya kábàá láwọn yìí máa à nílẹ̀ yìí máa. nta kẹ́kẹ́ ń mọ̀ lábẹ́lẹ́ yìí pé iná ọ̀la olùmọ̀ ọlọ́run olùmọ̀ olùfúnni náà. títí wọ́n yìí pé ọlọ́run bá nìkan ló bàbà nínú owó sẹ́ni tó máa ìgbà tó yọ ọ́ tó wá lọ́bẹ̀ kí ni pàápàá fún un kí ni kéde kí ni orí bá fún un ọ̀sàlàyé tó fún ará ẹ̀ka ní ìtumọ̀ èdè ni tẹ́bá nìyẹn fún kí ni àwọn ẹ̀ǹtí ní àdáà àwọn kọ́ńtíwẹ́ǹtì tí a máa rí látara pálẹ̀yà fún un. هو القرطبي رحمه الله ونقول العلماء أول مصري النور إذا ليس بعدم المعنى ما قلنا كل الوقت يوم كنت ما قلنا في الثانية wàlá fanáyé sórí kò túmọ̀ kí èlò ní máa padà wá máa bẹ التنسيق إنما هو انقطاع التعلق الروحي بالبدن sọ́pẹ̀ ní omi pé ẹ̀mí ò fẹ́ bára mi má fúgbà díẹ̀. Ọ̀tàbá dùn káàlẹ́ ìlà káàlẹ́ kéèyàn kú nítorí ká bọ́ sí ìṣesí mi. Wọ́n ti kọ́ ló ní dàrú ìlà dàrú kéèyàn pàdúgbò kan lè làdúgbò rẹ̀ lọ fún àdúgbò ilẹ̀ ayé lọ sádùgbò alùbàlùbàlùbà padà ń bọ̀ àkàrà fún wa bí kéèyàn kú ládùgbò kan kó wá yẹ lọ kéèyàn làdúgbò ní onípele kú mọ́tò ti bẹ́ẹ̀ náà àlùmọ́tò àwọn ìgbàgbọ́ ẹni àti ọ̀rọ̀ alábẹ́rẹ́ sí ẹni kò ti rádà sí ilé ìwé pàdé òtún ẹni ìgbà tí kò ti rádà ìṣàdáwò tí ó tẹ̀lé síyàn láyé tó sàdáwò kíyàn kú. Lọ́pọ̀ ìṣàdáwò máa ń lọ ọ̀gá ayé àgbàlagbà. Sọ́dọ̀ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìlú ní mùsíbà ọlọ́dún àwọn ọba tó kú mùsíbà tó lọ. Mùsíbà kú wá wá báyìí. Àgbọ̀nrín ṣiríṣi mùsíbà ní máa bẹ̀. Wọ́n náà wọ̀ ọ̀gá mùsíbà tó máa ń báyà. Ó ní mùsíbà ikú ìdáná. فالموت هو المصيبة الكبرى والرزية العظمى طبعا مصيبة دلدة شو سي مصيبة كتبة بطمة ونقول أي مين أحمد القرطبي رحمه الله ولا الموت أعرفه هو الخطب الأخضر قل أدقه كده بيجي والأمر لا شنعه ó là lánàá rí tó burú dáìdì wọ̀nyíká ètò ẹlẹ́tì ìtọ́ àmúhá àkìrọ́bù olùbó omi ní kọ́ọ̀bù omi eléyìí ó kúrò lẹ́nu dúró lọ wọ àbùṣá kò séwò ju ntó tí tí ò séwò lọ ikú jẹ oní òbí wa bẹni tọ́lọ́ bá kádàrá tó kú bá gbogbo ntí ń jẹ́ bàmí ayé ní ìpàdé ẹ̀dẹ́kùnrin ikú ogun tí ẹ̀ bá ń bá ṣe gbogbo ẹni tí ẹ̀ bá ń bá ṣe ikú ó sì já okun ìbáṣe ó já okun ìbáṣe láàrin bàbá àtọmọ bàbá òwò ọmọ ọmọ òní bàbá má ikú yìí ìfọ́dùkọ àdọ̀ àkà yóò tún jẹ́ àjọṣepọ̀ ara tiẹ̀ gan láàrin ara rẹ̀ àwọn òní gbé tìde má tí ẹ̀ bá fún láyé ìwé ọjọ́ ẹ̀ ìṣòro kan lọ látàkà ní ìṣòro látàkà fún òní báyà ọ̀sẹ̀ náà wọ́n yẹ Just say my boy, my money yẹn. Beautiful money yẹn. Ikú ó sì bàjẹ́ òṣèlékí ẹ̀. Ìnáwó làwọn ẹ̀ lámọ̀ làwọn yìí. Ikú lọ àgbà tí màá ń bá yàn lágbàá. Wọ́n lọ kọ́ sí bòlì jẹ̀sí. Kò sí àjálù tó tóbi tó kú. Wọ́n ìnà yẹ̀wò làwọn ẹ̀ yẹ̀wò làwọn yìí. Ìgbà tí kú oníkálukú bá dé, òun lọ́jọ́ tó ga jù. ní gbèsè ayé tọ̀. Ikú ta wí kò lè ṣàǹfààní pẹ̀lú rẹ̀. Tó àdìsá ń bẹ láìbá ń fẹ́ wá kó wá bá wa ṣe lókìyà fún wa kàlá ìlà àbàlà bá ti sàrà ìrù. fẹ́ pè mí fún ni kẹ́mi jáde kù lára níbo wálẹ̀ mi wà kò sẹ́ni tí ó mà níbo lẹ̀mí ó níbo ni ẹ̀mí wà lára wa àmọ́ àkàmọ̀ àjà anábà mahamud bàbá alábẹ nípa wọn láti ká فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح أنا صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يقول في الدنيا كأنك قريب أو عابر سبيل أي تعمل má rí ibi tẹ́ ìdí débi tẹ́ lọ. wàlá ayé kiri gbẹ́nu ayé kiri iṣẹ́ àlá padà àbọ̀ wá nínú wa ìgbẹ́lá rẹ̀ gánà. tábà tẹ̀lé ayé wọn bá dábì ìṣe ìròyìn àjẹ́nà fún wa. tábà tẹ̀lé ayé wọn bá lọ́ọ̀ ṣe ìròyìn àjẹ́nà fún wa fẹ́ẹ̀ lè ní ọlọ́pàá lórí ìlọrin. gbẹ̀ntì òjìká lè wọ́n ní pé àṣọ ìgbàgbọ́ fún ara àjẹ́nà yẹn nípa kí ni tí kò tí ì sí làbẹ́ni tí wọ́n máa máa pa wá láti ìwé àti mú zikirọ̀ náà bíbí làbúrẹ́tù ẹ̀yìn ẹ̀ máa rántí lọ́pọ̀lọpọ̀ ntí máa ń gbà gbádùn lọ́wọ́ èèyàn ìgbádùn ìyàwó ni ó gbà lára ọ̀rọ̀ nígbà tó ọ̀rọ̀ bá ti máa nígbà tí ìyàwó bá tún máa ìgbádùn jíjẹ ìgbádùn mímu ìgbádùn wíwọ̀ ìgbádùn níná ìgbádùn nílò oṣù tí máa ń gbà áàbẹ̀ náà bàtà tí ẹ bá ń tẹ ara rẹ tí ẹ bá lè wa mọ́tò fún ara rẹ wọ́n sà máa ra bàtà tí ẹ bá ń tẹ ara rẹ lọ́nà máa gbẹnu lé yóò sì máa gba fọ́nà sára yóò sì máa gba ayé sára tí ẹ bá ń tẹ ara yóò sì máa jẹ yóò sì máa mú ṣùgbọ́n kò sí àdáwò kan tí ó gba gbogbo àádùn tí gbádùn ayé lára ìyá àbíkú tí ẹ bá wá kú lórí aburú tí ẹ kú lórí gègèrí yóò wá jẹ́ kí ẹ máa kọ̀ntínú ìbànújẹ́ ohun tí ò lè tẹ́lá yáyá. ó ti mú pé afáwa alùpùpù wọn ni kọ́ńtà àbúrò nàgbà ọlọ́wọ́n afá ogun wọn wípé kọ́ńtù alẹ́ ìsàlá nígbà mẹ́tò sọ wípé ká máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ wọ́n làwọn àfa wọ́n tu kọ́ tu palẹ̀ wọ́n ní hàn kẹkẹrẹ àwọn mọ̀kútàtọ̀ ọ̀rọ̀ yìí ò tó ọ̀rọ̀ tí ó pọ̀ ní lédè ṣùgbọ́n ìtòkó sínú láwọn fàáyé jẹ́mà ẹ̀sẹ̀ ìdíkẹ́rọ̀ wà á bọ̀ lábọ̀ pé mọ̀rọ̀ ìbọ̀ gbogbo wa àti tíyan méjì láyé tẹ̀yìn òfin ní sáyé gbé ń bẹ́ẹ̀ mọ̀ ọ̀rọ̀ tó wà wáyé. ní ọ̀rọ̀ tó bí nínú àwọn àbá àgbà kan ní ma tẹ̀sí ìrò ní ọmọ lẹ́gbẹ̀ẹ́ àbá nígbà tí wọ́n ká ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa pé alladhi khalaqakum alladhi khalaqa al-mawta wal-hayata alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala wọ́n ní tùmọ̀ ayyukum ahsanu amala ya'ni ayyukum aktharu lil-mawti dhikra. sọ́nà bá dá fún ó dá àyè fún olè òun láti kí ìrántí owó pọ̀ tí ó máa fi gbogbo àsìkò rántí fún tí ẹ̀ bá rántí fún kò ní fi ọ̀fẹ́ láyé kò sì ní máa kí ó pọ̀ lọ́wọ́ sọ́nà pé tí ó lè pa kọ́ọ̀tù tó wọ́n bá lè dín náà wọ́n kò ní sí ọlọ́run nípa àgbẹ̀wò ọba tó ń tó lè kó bá wọn láì ní láì dá náà wọ́n lọ́wọ́ ìmọ̀ ẹ̀ máa ti kú ní òjò kàwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ní olè kí ẹ̀ máa rí sáàtì àmàtò torí ẹ̀rọ ní sáà tó gbọdọ̀ wá sí ní o kí ẹ̀ máa rántí èkú kí ẹ̀ máa yẹ pé kò sí bí àti lè pẹ́ tó láyé kò sí nǹkan kan tí èèyàn rí láyé tí ó padà máa wá bẹ̀bẹ̀rẹ̀ amagbe kọtọ ẹdí ọgbọn tó ara ẹni wọn ní ẹni tó bá wọn kọ ọgbà ó rí ní àwọn ọgbà kọ. wọ́n máa ń sábà ń rí orin lọ́pọ̀lọpọ̀ ọba láti lè fi ran àwọn létí. ńlá ṣe àdùnmá tàbá tàbùkọ́ ọba ṣáàṣà tó wúrò. يبقى الإله ويهدى المال والولد يبقى الإله ويهدى المال والولد ولا شيء قسمك مما ترى إن الدنيا كان لنتم به من كان lọ́ọ̀rì lólùbásọ̀rọ̀ lólùbàjò tó ìyàwó rẹ̀ ò ní máa bẹ láyé ọkọ rẹ̀ ò ní máa bẹ láyé láyé. bàtàkà dúdú dúdú orí tí ń bẹ láyé mi àti òní máa bẹ láyé bàtà àmì máa tàrà tẹ̀bọ̀kọ́ bàtà àṣà òwò. gbogbo tí yàn ní dúkìá ó padà pa wọn gbogbo tí yàn ní lọ́mọ ní mọ̀lẹ́bí ó padà pa wọn ìṣèjú mọ̀lẹ́bí náà. lọ́wọ́ tó wá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. gẹ́gẹ́ bí odò ńlá kan tí ń bẹ lókè kan. gbogbo èèyàn ni ó sì lọ bu omi sí ẹnu odò kò sì níta. báwo ni àná ti lọ bùnú omi mu tí wọ́n mú ìwọ́n ní ó lọ bù tiẹ̀. báwo ni àná ti sàlàyé nínú bí wọ́n ìsàlàyé fún wa nù tí wọ́n fi ń gbà wọn kàìmọ́kà tí wọn ò fi dẹ́nu sí ìdẹ̀wọ̀ ọlọ́pàá bá ń sábọ̀ lọ. tí wọ́n náà ń pàdé sí mẹ́rin ní ẹ̀rọ alágbèbí. fún àwọn ìlú tó lọ ìmọ̀ ọ̀rọ̀ wọn ni àlọ́ wọn alámọ̀lẹ́ ní ẹ̀dá ní ìsọ̀ ìmọ̀ ní ẹ̀rọ alágbèbí wọn ti kú lọ́pọ̀lọpọ̀ àmọ́ ẹ̀rọ ìdẹ́rù ìpàdé yóò lè ká máa bẹ̀rù wáyé káàkiri kẹfẹ́ yìí gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ní mímu ní nílò kò ní ní bí àdá ọjọ́ tó ń á lè fi jẹ́ pẹ̀lú iṣẹ́ wa á jẹ́ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́pàá wa. ìdá ìkìyà máa pẹ̀lú tẹ̀lọ́wọ́ ọba ìkìyọ́lá ìdá ìkìyà máa pẹ̀lú ìgbésùnà òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ní ibi tí àtúntà ìbá ti wá ń rìn nínú wa. Níbi ìyàn onírà ìkìyà máa dé, ìwọ̀n onírà ìjẹun dé, àbíjẹ́kọ̀ onírà òfúnyẹ̀wò àtàyè bá gbà á lójú ọ̀nà lẹ́nu. Tó mú ànábì wa lóòrùn àìsàn bó ti pẹ́ tó náà ó lọ padà wá fún bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lásìkò rẹ̀ wọ́n padà wá fún náà bákan náà wọ́n padà tó bẹ́ẹ̀ ní kí àmà aláṣẹ tí a máa ń bẹ́ẹ̀ lórí àdáwò rẹ̀ tí wọ́n ti bẹ̀ kí wọ́n ládáwò rẹ̀ fún lọ́dá àdáwò rẹ̀ ẹ̀ máa ń lọ kàbàjá ẹlẹ́yìn kọ́lẹ́ láì bí àdáwò tó bá ń tí wọn ti gbé sẹ́gbẹ́ àdáwò olúwa ọkàn yóò ti máa balẹ̀ yá ah, olóyè náà olóyè tó tiẹ̀ yóò ní ẹni tí yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àdáwò àyíráyé gbé dáadáa ni yóò ní ẹni tí kàkà ni yóò kẹ́ àdáwò kúlù báyìí lọ. bákan náà tí yàn bá ti bẹ́ẹ̀ nínú ìgbádùn ìran ti kú òní jẹ́ kí yàn wá gbádùn wọnú ara ìyàn ní lọ́kùnrin àmà yẹ́n mẹ́fẹ́ kò sí ní pé gbádùn èyí ò ní ná mi àbáníká máa gbá lọ sí ọ̀rẹ́ pé yóò tán lọ́wọ́ fún mi gbádùn ká yìí gbádùn yìí ó ń pè ní àdúnyà àlùyàtú àdúnyà sẹ́yìn tí a dèrò kí náà tó dúnyà ìtẹ́sẹ̀ dúnyà ni tó kéré jù ní mọ̀ánà tó ní kàrà ìgbádùn tó ń bẹ láyé ìgbádùn àdúnyà ni ó tí ó kéré jù ní ìyà tó ń bẹ̀rẹ̀ ìyà àdúnyà ònìyà tó kéré jù gbogbo tí ń bẹ ní kò tí a máa ń dé láyé ònìyàwó àdúnyà gbogbo ọ̀nà tí a lè fi orí ti gáyé tí ń yé gbádùn ní àdúnyà ní àdúnyà àdúnyà pẹ̀lú ìyá àjùbọ̀ lọ ìmọ̀ wá bẹ̀rù inú tí ó lè fi ìwọ̀n ìfẹ́ àwòyá àwọn ìṣáájú àwọn àbá wọn a máa ń lo àwọn ìyá wọn nípa ní. àwọn ẹ̀ka ìṣòwò àti ìfúnra òtún àpá níbi àbábẹ́pọ̀ tó ní bàbàrà sílẹ̀ lọ́pọ̀ òtún àpá aláàbẹ̀sẹ̀. èyí ni ọ̀sẹ̀ máa bẹ lọ́kọ́ mi kí ìyá bẹ́ ayọ́wọ́ lọ́pọ̀ òsì wọ̀ náà bá wọn lọ́wọ́ lórí ìkórè. sọ èyí nínú ìkọ́ṣẹ́ náà wọn àtúnàgbà sẹ́lá nínú àwọn wọ́n ní jẹ́kọ̀ọ́ ló gbé jẹ́kọ̀ọ́ ló gbé sí i wọ́n ti wá àti múra rẹ̀ ìyẹn sì ń gbọ́dọ̀ àti wá àti rẹ̀ pẹ̀lú wá àti wọ́n ti wọ́n ta ọ̀tọ̀ lè tí wọ́n ti múra rẹ̀ èyí tí wọ́n ti wọ́n ta ó lè má kàn ọ́ lọ múra rẹ̀ ayé ju àrẹ lọ wọ́n lọ máa wá àti tí pè ara rẹ̀ wọ́n lọ máa wọ́n tó lọ sí máa bó o lọ sí máa kẹ̀sídì bùkọ́tì ṣòkó ìwọ̀n ti wá àtúnú àná ìwé wáyé lákàyà yẹ̀sì á ó mà ti fún ọ ìrẹ yẹ̀sì. mọ́tìdá ìgbà tó lọ rẹ̀ ń kanu ọlọ́ọ̀bá kaba ti lọ. tani mi kọ́ ọmọ bá yọ sí ọ lọ́ọ̀bá wù wà lọ́ọ̀bá wù. tani ó ṣe é lọ́nà àyà kọ́ ọmọ bá yọ sí ọ nígbà tó bá wù kèmí ni wá báwọn èèyàn alátẹ̀kùn wò ẹ bẹ̀rẹ̀ sí máa sunkún ẹ kúkú yẹ kẹ́ ẹ máa sun táwọn yẹn máa sun tẹ̀ máa sunkún ẹ kọ́kọ́ sun kẹ́kọ́ fún wa yín náà ẹ kúkú táwọn yẹn máa sun nígbà tó wò yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín náà ti tọ́tọ́ gbọ́dọ̀ máa sun kẹ́ ẹ tó kù láyé alátẹ̀kùn wò ní ìgbésí ayé ní ìjókòó lè máa wọlé wọn wọ́n wọ́n ìjókòó lè máa wọlé wọn ṣe ń tí ó ṣú ọ̀pẹ́ pítàkì àrùn bá dé tọ́lọ̀ mọ́lẹ́kọ́ máa máàkì ìwé tẹ́ ẹbí tẹ́ ẹ gà pé ó ní mílíọ̀nù ìmọ̀ ó ní òun sí èrò ọ̀pẹ́ nìkan jẹ́ pé àyẹ̀wò tó tọ́ ìlú ìlú wa káàkiri báyìí wọ́n lọ́kọ̀ àbúrò báyìí wọ́n sì ti padà lọ ìlú sínú ọ̀sán àríyìn wọ́n tó rọ̀ sí rọ̀ ṣòro yẹn lásán ní bẹ́ẹ̀ di ọ̀yọ́ wàdúró àyẹ̀sùrù àwọn àdúrà àwọn ayẹlẹ olùdásọ̀rọ̀ rẹ̀ fọwọ́ bá àhàdà ìrẹsẹ́gbẹ̀rún ìfádà àyàkìbáwọ̀ ó wá sí òun wá ọjọ́ tí òun ó rí ìbànújẹ́ tó tóbi èwo tó wá tóbi dúró ìlọ kò sí ìbànújẹ́ bí èyí tóbi tí ó tó ìbànújẹ́ kí ó padà wá fún un. àbẹ̀wò àtẹ̀yìn ó ní ṣe àná. Kini méjì kan ní ó ṣẹlẹ̀ sọ kọ́kọ́ á ní láìbàtà dúnìyà àwọn nǹkan méjì yìí ò yẹ kí n rí ìgbádùn ayé ti tẹ̀lẹ̀ máa rí ìgbòlùbọ̀ wò tí bá ń jẹ tí ń mu tí mo fẹ́yàwó tí ń bímọ tí ń gbádùn láyé tí ń bá rántí pé ń padà kú báyìí ń tì í sílẹ̀ kẹ̀kẹ́ níbẹ̀ ilé ìjọba. وذكر الموقف بين يدي الله تعالى nǹkan kejì ní ti máa ń ti pé ìgbà kan bẹ ní padà padà ọ̀rọ̀ àlejò ọlá ṣe pé mo táwọn ènìyàn jọ ń ṣe àwọn ìdájọ́ àwọn akéwà àwọn jòkó lẹ̀ lẹ́sì máa ṣe wọ́n àti ìdílé àwọn tí a bá ń pẹ̀lú wá ní kálukú ó máa bẹ̀rù ọlọ́run bá ẹ̀jẹ̀ lọ́wọ́. Àtẹ̀lé máa kà kà kà ẹgbẹ́ kí àgbà kà kí ó lò wọn. Ṣé kí àgbàgbà alábẹ́ ni kò kúrò fún gbèsè ayé àgbàgbà àwọn ọ̀rọ̀? Gbogbo táwọn kàlá wọn kí àgbà kàlá wọn yóò á kà ní àgbàgbà àwọn ọ̀rọ̀. Kí n tẹ́ àwọn aláwọ̀ àwọn ọmọ tí wọ́n lò wọ́n tí wọ́n ti máa wúlò wọ́n ti àwọn kí lábàlẹ̀ yẹn ni. Báwọn ni àná dáhùn pè ní mà kì í ṣe kí tí a kọ̀ ní wọn. Dáhùn pè ní mà ní ìgbìmọ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé àpèjì kò ọ̀rọ̀ ló lòdì sórí muhammed ló kù ú sórí muhammed ló kó dẹ́ kò ní jẹ́ kò ní bàbá wa ló tá a bá gbà sínú àbábá ló rẹ̀ kò ní sẹ́yìn ìka tó jẹ́ àbá tó kí lọ́ọ́ fi jẹ́ àbá kó lọ́ọ́ fi bàjẹ́ àti ọlọ́wọ́ àrẹ̀ lábẹ́ kó má kìí ara kó wọ́n ju kó sálù ó bẹ̀rù lọ́jọ́ pàdé ọlọ́mọba àti ọlá tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìlú ìlú ti pàdé dáadáa. ní ìlúfà fún àbúrò ọ̀hún aláǹfààrà ni wọ́n sọ wípé káàdà sọ̀rí àbáwọ̀ àgbàkùnrin yá sọ̀rí ìrẹ́rù kí wọ́n lè mọ́tò àwọn ìrẹ́rù àtàwọn ìmọ́tà tí wọ́n bá tán àwọn ti rú afáàgbàkùnrin wọn afáàgbàkùnrin wọn tọ́ba rántí ikú gbàgbà báyìí la yẹ̀rù tẹ́lẹ̀ àwọn láyọ̀ tẹ́lẹ̀ omi àyà rà lásìkò tẹ́lẹ̀ máa ti rántí ikú wọ́n pa lọ́lọ́ wọn ní jẹ́ tara ma ẹ̀rọ bíi pé màlẹ́yà ń ṣe wọn fọdé ìdìbò àyà àwọn èèyàn ní wàá lè kéwò wọn ò ní lè kọ́ ẹ̀jọ́ níbi tí ìrántí ikú yóò wọ́n bá wọn lọ́kàdé fàyẹ̀sì ilẹ̀ ẹ̀ṣẹ́ ìyẹ́bù tọ́ba bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ àwọn ọkùnrin àwọn ọmọ àfọwọ́rí nípa ìmọ̀ ẹ̀sìn lásìkò tí wọ́n tẹ̀sẹ̀ rántí ikú kọ́ra láti wù ní àdéhìí láàdéhìí ntí wọn ní ìmọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ní ìmọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ mi tó ní tí wọ́n rántí nípa kú dẹ́rù bà wọn àti àrùn bà wọn lẹ́wọ́ kí ló ní ìdílé wọn lè máa wá sí tí tí ó bu àwọn ọlọ́sùn pé ní kí ń bọ̀ wá bá wọn láyé ó pọ̀ fún àbábà rẹ̀ láwọn ọ̀sẹ̀ tí tí wọ́n bá ti lé ni ó bu ní ọ̀rọ̀ ọlọ́sùn kú. àkọ́kọ́ tí táwọn àfáàkà ònìdí ara tó gbogbo kéèyàn gbìyànjú kéèyàn máa lọ tàbẹ̀wò sàárè kéèyàn gbìyànjú kéèyàn máa lọ sí àbẹ̀wò sàárè eléyìí bẹ́ẹ̀ nú àwọn ìdílé tíyìn ó ṣe téyìn ó dùn ní má tí ó máa mú ọkàn èèyàn máa rọ̀ tóyìn tí máa ń fa tíyìn òkè ní rántí pé yóò kú ó ní pọ́kàtí lè ṣé ó pé àwọn olóṣèlú àwùjọ wa wà lọ́ta wọ wọ́n láì ní bàbá wọn ń bàbá wọn ìgbà yìí wọn á kà á nínú àwọn àgbàlagbà wọn láti rí. wọ́n sì jẹ́nu àwọn olùsílọ̀ dáadáa ní ọjọ́ kan wọ́n wá wọ́n yìnbọn wọ́n àwọn tí ń bẹ̀rẹ̀ onye pàdé wọn wọ́n ní àbá ìjà kú ní àwọn náà pé àbá ìjà ọlọ́run máa ń tọ́kọ́ ní wọn wọ́n ní ṣe ọdún àwọn ní ẹgbẹ́ ìdìbò lọ́pọ̀ ẹ pè ní lọ́wọ́ sọ́lọ́ wípé ọlọ́run ló gbàgbà máa tẹ̀sí olórúkọ fi àṣà àṣà ọkàn yìí ti di pẹ̀tà lórí àwọn nǹkan mẹ́wàá kan ẹnì kan mẹ́wàá yìí bá ti fi mẹlọ́ka rẹ̀ kó ti di pẹ̀tà bí mẹlọ́ka rẹ̀ àdúrà ò lè wúlò torí àwọn irú tó yẹ kó máa ṣe nígbà tí ó bá ta àwọn inú mẹ́wàá tó bá yìí kà ní pé àníyàn ànà ìwọ̀n ọ̀dà فلم تعد تعددوا له عند ربي يكون بلو رؤى إيه شو ما يستيقظ ايه شو سيد التوبه من بيت تقطع الاخوان ثم قتلت قلوبهم فهي كانت الحجاره او اشد قسوه وان من الحجاره لما نفع الجو òkúta lọ tẹ́lẹ̀ bá kúkà ní ẹyọ tẹ́ bá jẹ́ lójú granite ní kílókíló tẹ́wọ́ dá ní amẹ́kẹ́lẹ́ alábẹ́lá pọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n da ọmọ sí ni sínú granite alẹ́kọ́ ni tó sì máa pẹ̀ jáde ẹ̀kọ́ ń jáde lára kí ni lára òkúta njó lẹ̀ yẹ súnmọ́ lọ njó lẹ̀ jòkó lẹ̀ ibi ẹ̀yìn àtọ́lẹ̀ yẹ wọ́n sunkó ẹ̀dá kò sí pé ń bẹ ọlọ́pàá wa ń tà sunkó sí à ń sọ pé olè wa ká má lọ à ń sọ pé èèyàn ká kú fún wa á ti sọ fún tó yọ lọ́kọ̀ o à ń sọ pé tá à ń rí ń gbà lọ́wọ́ rẹ̀ lápàdé kọ́ á jàmbá ní ìyẹn mélòó lórí ìjò kẹmọ wá jòkó rẹ̀ yìí wọ́n sọ fún lẹ́yìn àwọn àtọ̀nà kọ́nà ló pa á lẹ́kùn tí kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣe wájú ọlọ́run pa á lẹ́kùn pé rọ̀ máa wọ́n tẹ̀lé lójú rẹ̀ àwa wá jùlọ kì í ṣe kébé ilé mi ní pa ọ́ kì í ṣe kébé ilé mi kẹ́lẹ́ òǹkó ta ilé ẹ̀rọ fọ́fọ́ ọ́ bóyá ní ìdẹ́mà ọlọ́wà bẹ́ẹ̀ ọ̀sán ẹ̀yà náà wọ́n máa jòkó wọ́n sì máa pe àwọn afọ́fọ́ wọ́n máa wú ewu ní bí ìdí tí wọ́n dá wọ́n dá wọn lójú náà èso bá wọn lẹ́nu ìyá àmàtí wọ́n mọ̀ wá sùkún nínú àwọn ìròyìn àwọn ẹni ọlọ́run sáà ní wálé nínú àwọn ìyẹn méje kí àlẹ́bí ọlọ́run bó ní ká máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí kò tó ní àtọ́lọ́ oníwàrọ́jù lóhùn lọ́jà wàrà fáwọn ìyàwó fàtàrà ìyàwó ẹni dájú kó lé láàrin ìwà àtọ́lọ́ ó wà wọ adú kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣe síwájú ọlọ́run ó wọ adú kí mo tí ò kí bèrè ìtàkì tí ò kí pé ó wọ adú kó gbà lọ kó gbà bẹ́ẹ̀ ó wá di àsìkò tó yẹ kó lọ sí àjì tí òun ò lọ sọ̀rọ̀ tí kò ń lọ lọ́wọ́ ó wá dúró zakẹ́ni kan lọ́wọ́ tó wọ̀ yá ó wá dúró máa ń ṣe ọlọ́run tó ń sùn ìwé ó wá dúró ṣe ọlọ́run tó wọ̀ sí máa ń wá bẹ̀rẹ̀ sí máa ń sùn sí pé ọlọ́run ó wá ní kó gbá ní ọgbẹ̀lú kàyé ìyìn ní bọ́ọ̀lù ọmọ torí ẹni tí ó ń gbìyànjú máa má ti kó àwọn àbá alákọ̀ọ́kọ́ rẹ̀ lè yá ìmáa lọ bẹ́ẹ̀ sàárè kọ́dà ilé ìlẹ̀ náà wò lọ́wọ́ àti ọlọ́pàá ìmẹ̀nà mùsùlùmí àti ìdàgbọ́ rẹ̀ lọ́wọ́ anábì wípé anábì yóò fi àbẹ̀wò sàárè ìyá wa mẹ́gbàá ń bọ̀ wípé nígbà tí mo lọ gbàgbọ́ sàárè ìyá wa ó bèrè lọ́wọ́ náà fún ọlọ́run náà ń dá fún ẹgbẹ́ sọ́ra àtàwọn ìdíyà ọlọ́run bá yà sọ ọ́ yóò dá fún wọ́n bèrè lọ́wọ́ náà fún ẹgbẹ́ ọlá fún yọ̀ǹda fún ẹgbẹ́ lọ́sàbẹ̀wò sàárè ìyá ọlọ́run wá yọ̀ǹda fún ẹgbẹ́ èyí náà máa lọ sí àbẹ̀wò sàárè yóò mú un máa rántí ọlọ́jà máa lọ sàárè lọ́pọ̀lọpọ̀ wà kí yẹn rí àwọn tí wọ́n ń gbénú yàrá gidi lánàá tí wọ́n ń gbénú ac lánàá tó ń gbé sínú lẹ́tà àbíbọ́n tó ń sẹ́kùn òòlè ìjẹ́wọ́ lánàá yàtọ̀ sí náà ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́wọ́ máa ń gbà sábà yọ̀ wá wá lórí ó máa ti dà lọ́wọ́ àlè ọ̀wá á. تبينوا فقد انتقلوا إلى الأمور يتركن الحجرات ما على بين القبور كما كنا amẹ́ríkà ọba gbọ́ tí wọn ò ní tàn jẹ ibi tán ń dùn tẹ́ḿpórárì ọ̀lọ́ ìtẹ́ḿpórárì kò sí bí náírà ti ṣe lówó kódà kó lóun fẹ́ fẹ́ nìjẹ́ náà fúnra àwọn láyé tó ń ta ìlú rẹ̀ ní kọ́tù ìṣẹ́ra rẹ̀ náà ni ibi tí ń yẹ́rọ ibi tí ń yẹ́rọ ìrọ̀rùn ibi náà ó náà ní sàárè ọlọ́dúnrún àti agbáàdì náà ní ìjọba ọ̀sán ọwọ́tọ̀ ọ̀gbìn tí tí náà wà ń bẹ̀ tí náà padà ìrúnná lọ fún wa tó jẹ́ ọ̀rọ̀ tí ìdílé ni máa dà tà ọ̀rọ̀ àbọ̀ ní kàmá ibi tí ń jẹ́ lẹ́yìn ibi ní sàárè ọ̀la tí ò ní pẹ́ ọ̀la tó lè jẹ́ òní. ọ̀la tó lè jẹ́ àná ọ̀la ọ̀la tó lè rí jimá ó jẹ́ ọ̀la jimá. ọ padà wá jẹni tí mo ká fà ọ ilé ìdásọ wò máa ń mú wọlọ fún ọ̀la. pàmùdà ìyànà ọ lè nílé ìdáfẹ́ fún ara rẹ̀ máa ń wó fẹ́ fún wọn ẹni tí máa ń wúwo nígbà tí mo láyé tí ó bá wo lójú ọ̀nà tí máa ń wẹ̀ lọ́kà lọ sí ìlọ́gbọ́n yìí tó kú yàn ẹni tó kú yìí afẹ́lẹ́ kì í polówó lálá ni àwọn ní kẹ́wàá àwọn òun wá fẹ́ kí ọ̀sẹ̀ wá sùn wọ́n ní ah, kẹ́wàá àwọn ti ti àbẹ̀wẹ̀ àpẹ̀ kọ́ńtà ẹ máa kọ́ńtà táà máa fi bọ́tọ́ tí kò ní kúrò àwọn àti wọn lọ́ra kọ́ńtà wọn ní à tí kọ́ńtà lẹ́yìn ìgbà ìgbà yìí kò tí ì n ò lè lọ àwọn ọmọdé lọ bá àwọn ọ̀sẹ̀ one million ní bẹ́ẹ̀ lò láyé òun ìlànà àwọn fẹ́ bá bára fẹ́ fún mu tú mi náà méjèèjì ò náà ní àwọn náírà náírà àbáwọn bẹ̀ fún mu tí yóò gbọ́ lẹ́ẹ̀mejì yóò irú yìí ò ní máa wá lò fún kò tí wọ́n á ni. ẹni tí wọ́n sọ di láyé oríṣiríṣi bí ẹgbẹ́ ti di àdó àkókò abẹ́rẹ́ ẹ wú ohun tí wọ́n fi sí lásọ tí kò lówó ni ó ní ṣùgbọ́n bí ó ti ṣẹlẹ̀ sí ni àtìyìn náà àwọn èèyàn ń gbani kékeré wọn ò sì káyé kọ́ mọ àwọn èèyàn kò tú àìráyé wọn ò ní káwọn fún wa lọ́dún mọ́ wọn ò ní ikú tó ṣẹlẹ̀ sí ọ kò ní kékeré àtọ̀yé jáde òkè wọ láyé bí ó ti padà ṣẹlẹ̀ sí ẹ̀ráyé náà fún wọn jẹ́wẹ́. ahadi ṣe kàtà ó bàtà àwọn bàtà bẹ̀rẹ̀ ó hà látọ̀. afáàní ẹjẹ́ ká bẹ̀rẹ̀ sí máa túbá káfàlì kì á mọ̀ sínú dáyàrí wa káfí wákàtí díẹ̀ lẹ̀ lójoojúmọ́ káàfi wo pé kí ni má kú báyìí ó dáa fún mi títí kú bá dé nísìnyí aláwọn akọ́wọ́n máa ń dájú àwọn nìkan máa ń mú àwọn dájú. wọ́n tún kọ́ ọ̀rọ̀ nígbà ikú mà tó wọn ní wájú wọn tó wọn lọ́wọ́ àti ìgbé yóò wá mẹ́mẹ́ àwọn ìgbà kan tó ń gbé ní ayé wọn wọn àwọn ọmọdé báyìí na kìkìkìrì wọn àti wọn ti sọ àwọn ọmọdé ìdáhùn báyìí wọn ti wọn ti ní tí wọn náà pé ikú máa wá báyìí wàlúwà ìdílé tó sùn òkúta bá ti kú ẹ̀lẹ́ yẹn lálọ́ yẹn ìsìn láyé ó ní yá láwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kápẹ́ fún wọn náà máa ń ní káwọn màláìka lọ sí ilé wọn hàn wọn ná láì jẹ́ tẹ̀lé wọ́n ti wọ́n fi ilé wọn hàn wọn hàn wọ́n tẹ́ pé ibi tí ó jẹ́ ní ẹ̀rẹ́ ìjọba jẹ́ náà lẹ́yìn ìgbà náà àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ wípé ọ̀sùn lọ́wọ́ máa ń bẹ láyà bí ọ̀fẹ́ máa lọ wọ́n ibi tí ó fẹ́ràn wọ́n lò sí àrà yìí. yọ àìsàn ló gbà lága wọn ní tipẹ́tipẹ́ anabi sí máa ń bá wọn pé anabi kò ní kú àti ọba àdìkì ọ̀dá béèrè lọ́wọ́ pé sọ́fẹ́sì máa bẹ láyé ní àbí ọbẹ̀ máa lọ. lọ́wọ́ ọba àdìkì nígbà tí lè rí anabi anabi orí ni wọ́n á sí orí àyà wọn náà kú sí àwọn kan ìpè ànábì kò kè báyìí kárẹ́bí tó wọ́n kí ànábì kọ́kọ́ dákú díẹ̀ náà táyà wọn rí pé láàrin ìgbà tí wọ́n dákú ọlọ́wọ́ bá àdékè ọlá ó fi ibi tí wọ́n lọ dé sí náà lè jẹ́ náà ó fi hàn wá kí á dá ànábì ìlàjọ́ àyíkọ́ tí wọ́n rí jáde títí jẹ́ gbólóhùn wọn gbẹ̀yìn tẹ́lẹ̀ kọ́ àlẹ́ ha àfẹ́rẹ́ lọ àfẹ́rẹ́ kí àdínábì wí bẹ́yìn nígbèsí ayọ̀ kí ìlànà wà fún èkìlà àlà pẹ̀lú ọ̀sẹ̀ kà òkè ní mo bù bá ọ̀hún mo bù bá kí ni mẹ́láyé kí ni mẹ́láyé jẹ́ ìgbàdùn torí ẹ̀ àkọ́kọ́ tí yóò máa ṣe tí ó mú àlìkìyàmá àti ìmọ̀ ara ti kú kó rọrùn fóyà ó ní kí ẹ máa lọ sàbẹ̀wò sàárè dandanpadà kó jẹ́ ní jàmájàmá wọ́n nìkan lè gbéra láti lè lọ sàárè kọ́dà ká má ti lẹ́kùn ní bákẹ́bàlà ọ̀rọ̀ kàwé ó ti rí ìgbà ìṣàlọ́lá àwọn èyí kó o ó ti máa rí nàlálẹ́ òjò ní ẹ̀rọ báyìí ń wo fi tù síbẹ̀ òun ló ń wo lọ́mùrẹ́là kábà wà dúró àwọn èèyàn tí wọ́n lọ sí sáré wọ́n ti ṣe ẹni tá a jẹ́gbẹ́ wọ́n ti sí sáré wọ́n ti ṣe ẹni tí ó jù wá náà ń ọmọ tá a bí a ti jọ lọ ìmọ̀ lọ sàbẹ̀wò sàárè àmọ́ abẹ́nu tí ó mú yàn máa rántí wú ní wàá máa mú yàn láti pé tíyàn bá ti wá kú kò sí sinmi inú kí yàn máa bẹ́nu gbádùn gbére àbí kí yàn máa bẹ́nu yàgbére àmọ́ wá mú yàn tú sẹ́sì ni ó kí wọn dáadáa ní àwọn ẹni tó fẹ́ kú ni ó gbàrà dáadáa ní àwẹ̀ pélé náà àgbà máa mi lẹ́kàtí yóò yọ yóò yẹ kò ní sí ìyá òun pé ẹ̀fẹ́ tó wù mí ẹni kọ́ ẹ̀kọ́ lẹ́nu àwọn akọ́tòlọ́ àlẹ́yìn ọlọ́run àfáàfọ́ ilé lẹ́yìn tẹ̀lé ọkùnrin ànífààfọ́ mẹ́rin ìyá ìṣòro òṣìṣẹ́ nìkan tó lè ṣàǹfààní fẹ́mi ju kó máa lọ gbogbo tààrí lọ wọ́n ní kọ́ ọ̀tọ́tẹ́ nǹkan rẹ̀ sọ̀rọ̀ sí à especially tí bá ti jẹ́ mi tó ti lé koko kò ní ẹ̀jẹ̀ mọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ sàárè lójoojúmọ́ tẹ̀wọ́n wá sàlàyé tó pọ̀ sí mi káwọn sí nẹ́ẹ̀mbẹ̀ máa gbá máa rí ìgbésí ayé tó ní abájú sẹ́yìn rẹ̀ ti máa lé máa sàbẹ̀wò sàárè díẹ̀ díẹ̀ ànábi ní yòrò ha sàbẹ̀wò sàárè fẹ́yìn ha tó ń bá kí ló ń bọ́ àlàáfíà ní yóò dé kẹ́ ẹ̀yìn náà láti sáré ìyá màbẹ́ bákan náà inú sẹ́yìn náà tí ó fi máa di káfíńtà sí àmà oníkàwé máa jìnnà sáyé wáàsí ọ̀tọ̀ ni wáàsí ní hálùkọ̀ hálùkọ̀ kan ní wọn tó àti ẹ̀kọ́ ìjọ àwọn sàrọ̀lá yìí nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́yìn lásán lè tó ọlọ́sìn yẹn gbọ́dọ̀ yẹn ẹ̀ẹ́dẹ́ bá lè wúlò wúlò bá lè hajj bá sọ̀yà èyí wò nà ń kò tó nìkan láti mú ẹ̀mí yẹn àwòsọ́lọ́ làwọn oníṣáájú òkè ń fi wá àti ìjòkó wá àṣírí tó ìjòkó wá àti ìjòkó aláàrẹ àmọ̀kọ́ ìjòkó bá tó akọ́ ìjòkó tẹ̀lé tí èrò bèlà ìwọ́n yẹn lè kí tọ́ lọ ìjòkó tó àkùnrin ìdúnà wà ìdẹ́rù ọlọ́run báyà ìjòkó àtàbíyèmù bí àlùfẹ́rẹ́ ìlẹ́rìí ẹ̀ nàlá kama sènyà lójú kòkòrò ní ká ìjọba ọba àdìsọ́lá ìjòkó zikiru àkùnrin àdìsọ́lá كما نرى لك فول الصديق الجراية أو بكر الصديق فول أنا مسلمين إمام حسامين من كي هذا الكوارع تبعي أقوم على كل ما يقوم اللي مسامع سيده مثلا أيوة لك إنهم تعرفوا ما سيده oníkàmà aṣèkú ní ẹ̀bá tí wọ́n ṣe kú ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀bá ti lẹ́sẹ̀ yóò máa gbà á lọ́wọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ nítorí bá ń tẹ̀sẹ̀ ń tẹ̀sẹ̀ tó lọ fún wọn tó sì mọ̀ ní pé nítorí wọn ti lẹ́sẹ̀ kò ní bẹ́ẹ̀ ni kébí pé wọ́n ní àgbàlagbò láyé bùlá ẹ̀sẹ̀ òní òní bò wọ́n darí àmì ẹ̀mí ọlọ́run bá ọba olùsanyà lẹ́sẹ̀ ó gbà lẹ́sẹ̀ torí ẹ̀ kí ẹ̀ máa rántí kú kí ẹ̀ máa rántí àwọn ẹni tó ti kú nú àwọn ẹni tí ẹ̀ máa nígbà tí máa mọ́ kàn tí máa mọ́ ọ̀rọ̀ bákan náà wọ́n ká gbìyànjú kábà lè máa wà níbi táwọn ẹbí kún báyìí wọ́n ti kọ́ àpúlọ́ kábà lè wá mẹ́ ọ̀wọ́ ìdè láyé mẹ́rin tí máa ń mú yàn lọ́wọ́ ọ̀rọ̀ àjọ rẹ̀ kàgbé sọ́kè pé ìyá rẹ̀ wọ́n tẹ̀ tó tó lówó tó nípò tó níyàwó wà mẹ́ nígbà tí ikú dé tí ń pariwo ìnira kú tí ń sẹ ihe ẹ̀dá kú subhanallah àwọn níjọ kan gbà tí ẹnìkan bẹ́ kú náà jọ súnmọ́ wa fún bí five hours báyìí ẹ̀dá kò ní pariwo pépà náà bí kì í fún wa pé inna lil mawti la sakarat ikú òfin wa lásán ìnira burúkú ni à ń tẹ̀lé àwọn ọmọ wọn gba ìnira kú. ẹ bá rí bí fi fẹ́ sọ ẹni tó fà ẹlẹ́mì tí wọ̀ wọ́ ẹlẹ́mì tí ó kú lónìí ó sì rí lánàá ó ẹni ó ó bí jù lánàá kò wá ọ̀nà àtàmọ́ kí ẹ kí ẹ tó dúró àbí tí ẹ bá tiẹ̀ sí ń kí ẹ tí ó máa bá wọn wẹ̀ kí ẹ jẹ́ bí lè gbé má bá a fi ń bá a tí o lè bẹ́ẹ̀ fi ń bá a bọ́dọ̀ ọlọ́run tí ò lè dá bọ́lá. ìtútù wára yẹ àwọn aṣọ iye bí iná máa ń mọ̀tà ń já máa dára. ọkùnrin wa yẹ kó yí wọn pé tèmi lè ti ẹ ní o ọ̀la tèmi náà pọ̀. wá bẹ́ẹ̀ òkú ọlọ́run bóò ni tèmi náà ṣe rí? ikú méjì náà gbẹ̀yìn lè predict ẹ̀ àyẹ̀wò lè predict ẹ̀ níwà mú yàn máa bẹ̀rù ọlọ́wọ́ bá àdìkì ọlá kò ní kí yàn gbé ọlọ́run sẹ́yìn yóò lè kí yàn láyé ní tí ò tó nǹkan tó láyé ò tó nǹkan wà wá láì ṣùgbọ́n sùn lè ara yé ní ìlú ojú méjì lọ kí ni mẹ́láyé kájẹ kí ni ìgbẹ̀yìn kájẹ ayé ẹ níbẹ̀ kí ni bẹ́ẹ̀ láyé ká mu kí ni bẹ̀yìn ká mu àtọ̀ nítọ̀ kí ni bẹ́ẹ̀ láyé ká wọ̀ níta àti wọ̀ ìlànà méjì ni àtọ̀ ń bẹnu tá à ń wọ̀ kò sí bí yẹn ti lè wá sọ́tọ̀ ní ògbó àbí kó tiẹ̀ má gbó kó jù wá lọ kí ọ̀rẹ́ wá padà wá tẹ̀ fún lẹ́yìn tó ti wá di ni tó di yìí ni a ti máa wọ kọ́ńgbà náà kí yẹn máa wọ ìyàwó yóò padà bọ́ gbogbo ẹ̀ lẹ́nu kódà yẹn a máa wọ ilé yẹn a máa wọ mọ́tò gbogbo ẹ̀ náà kò sí ìtumọ̀ mà bẹ́ẹ̀ tí wọ́n ti wá láyé báwọn tàbí tí wọ́n láǹfààní àti lọ kan tọ́lọ́wọ́n ọba àlekè ọ láti ṣèròyìn àlekè yá àmà fún wa ká padà ká fún wa pẹ̀lú ògbọ́rọ̀ nínú oṣù rọmọdọ́n tá mẹ́mẹ́ yìí láwọn ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ òbí ṣe ọ̀rọ̀ nípa àmọ́ ìpè tó yẹ kí a máa sáré lọ ká máa tẹ̀ǹpáǹtì rẹ̀ ní alkiyama bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa tí máa ń sẹ̀yìn èèyàn ní pé tí ń sábà wù yín ni kẹ́ ẹ gbáyé sọ́kàn jù tàmí lọ tèmi ayé náà ló gbé sọ́kàn bọ́ọ̀lù lásán ló fẹ́ wù bá òṣèré òkè tèmi lásán ló kà fẹ́ rí orí kan lásán ni kò ní bá jẹ máa pẹ̀lẹ́ bísínẹ́sì kan ní gbàgbé ẹ̀ lọ́wọ́ kò sì rántí kí wọ́n fi gbàgbé ẹ̀ pẹ̀lẹ́ yìí kò tún kankan alìkìyàmà ni tí ó lóde jùlọ òun ni ó sì pẹ́ jùlọ iṣẹ́ àlọ́ àdúgbò ìlú àti parí ọ̀rọ̀ wa nípa fún a parí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ọ̀túnla a máa wá ṣe ìtẹ̀síwájú lórí àwọn abala àwọn tọ́pìkì mi èyí tí a ti lẹ̀ sí ojúbọ̀dù fún amúlẹ̀ nípa àwọn tọ́pìkì ṣàtàlàyé fún wa àìní ọ̀rọ̀dọ́ mi àti alágbàdo pé ń jẹ́ general film ń jẹ́ ọ̀rọ̀dọ́ ọ̀rọ̀ yìí tí a ń fẹ́ ṣàlàyé fún wa nínú ìjòkó ọ̀rọ̀dọ́ mi ni mímọ̀ ṣáàhìlì kìyàmà díẹ̀ nú àwọn bálẹ̀ kìyàmà òṣèré من خلال نصوص الكتاب والسنة وفهم سلف الأمة نبا مسلم تيولوج تنبي صلى àti níbàmọ̀ sí àgbọ́yé àwọn ẹni àná àwọn ẹni gidi bẹ́ẹ̀ bá wọn bá yóò kún wa lọ́wọ́. yóò sì gbàdá ìbáda fún wa Ramadan èyí tí a bẹ̀rẹ̀ ní òní ń jẹ́ oṣù lórí ogun tí ń bẹ̀mẹ̀ lórí abẹ́lẹ́ bá ìtẹ́lá kí ó má lè kí ó bọ́ fún ìmì àti yín ọlọ́run kó fún wa lọ́wọ́ ńbẹ́ láti lè rí ibi ṣe dáadáa ńbẹ́ اللهم أعنا فيه على ذكرك وشكرك وحسن عبادتك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك